alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́n bá wa alladhi biyadihi tadbiru kulli shay ọba tó jẹ́ pé ọwọ́ rẹ̀ ní ìdarí gbogbo nǹkan wà wassalatu wassalamu ala rasulillah àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọba nabi wa muhammad àti gbogbo àwọn ará lé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ikhwatal iman ẹ̀yọ́mọ̀ ayá mi nínú gbàgbọ́ ẹ̀sìn èyí tí a fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́yìn òun náà ni ọ̀kan nínú àwọn ẹbọ kéékèèké tó pé kọ̀yọ̀yàn kó nu Islam àmọ́ yóò mú yàn wọná lọ́rùn kí yẹn tó wà lìjánná ẹbọ ni àmọ́ ẹbọ kékeré ni òun náà ni àtàtọ́yọ̀ ètí wọ́n ń pè ní àtàtọ́yọ̀ huwa tasha'umu bil ashiya il mar'iyya òun náà ni ìmáàrò èrò ẹni látara nǹkan tá a rí àbí nǹkan tá a gbọ́ mina ni makhluqat lọ́dọ̀ kan nínú àwọn ẹ̀dá tọ́lọ́n dá wal i'timadu alayha káwá gbára lé nǹkan náà pé n ta rí yìí àbúrò ṣẹlẹ̀ sí ni ni n ta rí yìí orí ń bọ̀ ni tọ́lọ́wọ́n ọba ò sì díẹ̀ múlẹ̀ nínú alukur'an àti sunna ọlọ́wọ́n ọ̀sàlàyé nǹkan kan lérí àṣà ni òrìṣà ni tó jẹ́ pé àwa fúnra wa náà ìlà máa fa àwọn nǹkan yìí dájọ́ tí ó ṣẹlẹ̀ nínú ayé wa asluhu ma'khudun min at-tayr ìpìlẹ̀ rẹ̀ wọ́n ní wọ́n mú látara ẹyẹ ni àwọn lárúbáwá kó tó di pé wọ́n gba islam lásìkò ìgbà tí wọ́n wà ní jahiliya nínú àìmọ̀kan wọ́n mú ẹyẹ dání báyìí tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan ní ayé wọn wọ́n wá tú ẹyẹ náà lẹ̀ tó bá gba ọ̀tún àjẹpẹ́ tí wọ́n fẹ́ ṣe yẹn nǹkan wọn dáa tẹ̀yìn ẹ bá sáré gbòsì ajẹ́ pé nǹkan yóò ní dá wọn wà padà lé òun ní sí nǹkan náà ẹ̀sìn islam wa dé ó sọ fún wa yìí pé ntí ó da àti ntí ò ní da ọwọ́ ọlọ́run nìkan ló wà ṣe rí àtàtọ́ yorùbá wì í máa ń fi ẹyẹ àbí nǹkan mìíràn tọ́lọ́wọ́n bá dá ká máa fi darí ìgbésí ayé wa ó wà nínú àwọn ìbọ̀rìṣà àwọn ìjọ sàáwò tí alukur'ani sì ń sọ fún wa yìí pé aburú ni ìbọ̀rìṣà pẹ̀lú ọlọ́run ọba ni ọlọ́run ọba ń sọ báyìí. a'udhu billahi minash shaitani rajim. fa idha ja'atuhumul hasana ọlọ́run bá láwọn ìjọ Fáráò tí orí bá wá bá wọn tó jò ń rọ̀ tí gbogbo nǹkan ń dáa fún wọn. qalu lana hadhihi wọ́n ní àwa náà lálẹ́tọ̀ sí gbogbo àwọn orí èyí àwa náà lọ yẹ kọ́lọ́hún ṣe fún wà ń tún síbò ń sẹ́yìn ẹ táburú kan bá wà ṣẹlẹ̀ sí wọn yàtọ̀ ìyàrú bí Musa wà máa ma á wọ́n máa wá ro èrò burúkú síra wọn yìí pé aburú tó ṣẹlẹ̀ Musa tó dé sáàrin wa lọ́jọ́ ṣẹlẹ̀ o bí ọba sí Musa ń lò ní ti ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé Musa ta jírí láàárọ̀ yìí àtàwọn àjọ rẹ̀ ẹni àìjírí ni wọ́n rírí tá a rí wọn lọ́jà burú yọ̀ sọ̀lẹ̀ sí wa ọlọ́run ọba ń fún wọn lẹ́sì ọlọ́run ọba ní alá innama ta'iruhum indallah ọlọ́run ọba ní mùsíbà tó wá bá wọn aburú tó wá bá wọn yẹn látọ̀dọ̀ ọlọ́run ló ti wá kìí sàtọ̀dọ̀ Musa kìí ṣe Musa tí wọ́n rí àtàwọn ọjọ́ rẹ̀ ni walakinna aktharahum la ya'lamun ọlọ́run lámọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ò wọn mọ̀ pé ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan lórí wà nítorí ọba sì bá ní láburú ọ̀dọ̀ ọlọ́run nìkan ní ti máa wá. aya tá a kà yìí ọ wà nínú suratul A'raf aya one thirty one fiqhu dalil kí ni àgbóyè tá a rí lábẹ́ yìí òun náà ni pé ntọ́lọ̀ndá kò lè fara níní rírí ntọ́lọ̀ndá àbí ìgbóhùn ntọ́lọ̀ndá kò lè fara níní bẹ́ẹ̀ ni kò lè ṣe ni láǹfààní dáadáa taburú kì í wá látọ̀dọ̀ ẹnì kankan látọ̀dọ̀ Allah ni tí máa wá báyìí látara bẹ́ẹ̀ èmi yàn balẹ̀ èyí ó sì máa bẹ̀ ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ń sọ àwọn sahaba anabi láwọn kankan bẹ tọ́jẹ́ pé kò ṣẹlẹ̀ tẹ́ ẹ̀rù pé ṣẹlẹ̀ anabi ni la adwa kẹ́ ẹ máa sọ pé àárẹ̀ yóò dìídì kú olùkàn bọ́ọ̀lù kan anabi ni kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ wàlá tíyàrá ke ẹ máa fi ẹyẹ kẹ́ ẹ máa fi darí ìgbésí ayé yín ipe ẹyẹ yìí nígbà tó ti fò sọ́tún ibi à ń lọ yọ̀ da ẹyẹ yìí ti fò ibi tá à ń lọ da kọ́ wa padà lé nítorí ẹ̀ anábì ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wala hamma kò sí ti ń jẹ́ ẹyẹ ẹyẹ yìí náà pè ní àwọn lárúbáwá wọn nígbàgbọ́ nú ẹ̀ pé tí dúró sérí ilé kan lọ́dọ̀ àwọn lárúbáwá wọ́n gbà pé baálé lẹ́yìn ó kú abẹ́nìkan nínú àwọn tí wọ́n ń gbénu ilé náà ẹ̀rú máa wá bà wọ́n anábì ní wàlá hàmà ìjọ tẹ́kù ọwọ́ lọ́n lọ́wọ́ anábì ní wàlá sọ́fàr bẹ́ẹ̀ ni oṣù sọ́fàr tẹ́rù máa ń bà yín bẹ̀ ẹ̀ ní sẹ́rìn àjò ẹ̀ ní sí bísínẹ́sì ń bẹ̀ ẹ̀ ní sòwò ẹ̀ ní fẹ́yàwó ń bẹ̀ ẹ̀ ní sí nǹkan rí ń bẹ̀ torí wọ́n gbà pé oṣù sọ́fàr oṣù wa burú ni anábì ní wàlá sọ́fàr anábì kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kò sóṣù kan tí ò sí dáadáa ń bẹ ọlọ́run ló dá gbogbo oṣù gẹ́gẹ́ bí àwa náà ṣe nígbàgbọ́ nínú àláàdà tiwa nílẹ̀ yorùbá ń bí ipe gbogbo oṣù tó bá ti ní bàbà october november december àyè tirafu ń bẹ ẹni bá tirafu aburú ṣe o ọlọ́mọdé december ó di wa lẹ́rù lọ o december yàtọ̀ sí gbogbo oṣù yòókù ọlọ́run bá ń sọ nínú quran gbogbo yìí tá à ń sọ yìí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ nílé ayé ọwọ́ ọlọ́run Allah ni wa in yamsaska Allahu bi durrin fala kashifa lahu illa hu ọlọ́run ọba ní tí Allah bá gba yín mú pẹ̀lú ìnira ọ̀ṣẹ́ nìkan tó lè yọ yín kúrò ní ìnira yẹn lẹ́yìn ọlọ́run wa in yuridika bi khairin fala radda li ọlọ́run ọba yín tó bá fẹ́ ta yín lọ́rẹ tó fẹ́ ṣe yín lóore kò sẹ́nìkan nù pín òun náà ni pé oore ò sí níbì kankan bẹ́ẹ̀ laburú ò sí níbì kankan nínú tọ́lọ̀ ń dá ọ̀dọ̀ ọlọ́run ọba ní ti máa ń wá ọlọ́run láà máa bẹ̀ fóore òun láà máa fi wà sọ̀mí aburú àti yàrá tó ṣerékù ẹni bá ti wá ní ìgbàgbọ́ ipe kìíní kan tóun bá ti rí lòun máa fi darí ayé òun ní ti ń ṣẹbọ pẹ̀lú anábìlá amẹ́lẹ̀ anábìlá àti yàrá tó ṣerékù anabi ni máa ń fẹ́ yẹ darí ìgbésí ayé ni àbí nǹkan mi náà anabi ni ẹbọ ni o àtiyarọ tó ṣeré kun àtiyarọ tó ṣeré kun anabi kúrò ẹ lẹ́mẹ̀ẹ́ta kọlọmọsán sọ ní bẹ́ẹ̀ fíkẹ́ ò dẹ́lẹ̀ kí là ń gbọ́ yìí tá à ń gbọ́ yìí lábẹ́ àdísìn lẹ́yìn fi dhalika ta'alluqan bi ghayri Allah nítorí pé a ti sọ ẹ̀mí wa mẹ́ni tí ì sọ lọ́wọ́ ọba yín tá ti sọ ẹ̀mí mọ́ yìí kò nípa kankan tó lè kó níbi bá a àti bí aburú ṣèṣe wa òun gan fúnra ara rẹ̀ ìtọ́lọ́wọ́n bá dání alikasiru mi mùsùlùmí bẹ̀lẹ́ àdé yorùbá yóò ṣeré kúnà bíláhi bí tọ́tọ́ yọ léyìí tí ò rújú nílẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń pera wa ní mùsùlùmí à ń fi abala yìí à ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba lábala tọ́tọ́ yọ̀rọ̀ à ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba látara pé a máa fi àwọn kankan darí ayé wa a máa fi dìtámì oore tí ó ṣẹlẹ̀ sí wa bàbúrú tí ó ṣẹlẹ̀ sí wa nínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa aláwọn ẹyẹ kan lẹ yorùbá tó bá ti ké lérí ilé gbogbo wa láàmà gbọ̀n lérò máa bá wa ìpè ha ẹ múra síra yín o ẹ má dúró o ẹyẹ yìí ayẹyẹ lọ́sàn o ẹyẹ tó wà lérí ilé yìí ẹnìkan ó kú ni o wọn ní má darẹ̀ ẹ̀ láàmú ọlọ́run ti kọjọ́ tó kù kòyótó ankabot nílẹ̀ yorùbá àti ní ìgbàgbọ́ pé òwò aláǹtakùn ẹni tí má ti ń lọ tó wà aláǹtakùn bá ti dí lójú ọ̀nà àbówé máa láa aburú òsì òsì ọ̀tá ọ̀rọ̀ rẹ̀ ọ̀dàrú àwọn àlùfáà ẹ̀sìn ni mùsùlùmí nígbàgbọ́ bẹ́ẹ̀ aláǹtagùn rìn lọ ní wa ti ọ̀jẹ̀ ẹ lọ ìwọ náà wa ti ọ̀jẹ̀ ẹ lọ ni ẹ̀dá lẹ́yìn méjèèjì èrè aláǹtakùn àti òwú tí ó ń ta kò ní nǹkan kan ṣe pẹ̀lú ayé rẹ̀ má dàrẹ̀ láàmú látòní lọ wàhálà ti dé o wà láǹtakùn ní àwọn àlùfáà ní nínú aburú tí máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ẹ̀ òun náà ni tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ń bá ń jáde ńlé tó bá fẹ́ ṣe ọ̀tún kọ àní ibi tá à ń lọ yọ da ẹsẹ̀ ti sọ bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe òsì kọ à àní ẹ má jẹ́ àlọ́ o ibi à ń lọ ni kò ní í dá o owó tá a fẹ́ ṣe ni àní rójú tu ẹ o aburú ni o yóò sì padà lé tá à ń sọ fún paburú ni ẹ̀bọ ni nínú àwọn tàtọ́ yòrò nílẹ̀ Yorùbá òun náà ni tí obìnrin bá pamọ́ sẹ́yìn tọmọ yẹn wá jábọ́lẹ̀ wọ́n wàá sọ fún pé yóò láwọn ẹbọ kan tí ó ṣe o àwọn ètùtù kan bẹ tó gbọ́dọ̀ ṣe o tí ó bá ṣe ọkọ méje ní ó kú márábìnrin lérí o tí ó bá ṣe ọkọ méje ní arábìnrin yẹn fẹ́ wọ́n máa kú léra wọn ni ó bá sì jẹ́ ọkùnrin náà ìyàwó méje ní ọ̀fẹ́ wọ́n sì máa kú léra wọn ni àfi tó bá lọ lè ṣe ẹbọ yìí wọ mùsùlùmí òní kankan tó ṣe tọ́mọ bá ti bọ́lẹ̀ ó sì gbọ́ ọmọ rẹ̀ ọlọ́lẹ̀ sànú ọmọ bá tiẹ̀ lọ òní nígbàgbọ́ mẹ́ nínú àwọn tàtọ́yò nílẹ̀ yorùbá òun náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì a ní ṣẹ́rí ìyàwó mi ìlè fi ṣeré o ẹsẹ̀ rẹ̀ dá o nígbà tí mo fẹ́ òun ni mo ra mọ́tò nígbà mo fẹ́ ni mo kọ́lé nígbà mo fẹ́ ni wọ́n fún mi promotion bí iṣẹ́ ẹ̀dá kí lọ́kàn ẹsẹ̀ ìyàwó pẹ̀lú ìkẹ́ ọlọ́run àbí iṣẹ́ ti rí arábìnrin yẹn èmi ọkọ̀ ọlẹ̀ ní o nígbà tí fẹ́ nìkan ti ń dàrú àwọn àlùfáà ní dáadáa àtàbùrú kò sí lára obìnrin ọ̀dọ̀ ọlọ́run ló ẹ má dara yín láàmú ẹ má gbé wàhálà sínú ayé yín nínú àwọn tàtọ́ yòrò nílẹ̀ yorùbá òun náà ni tí abábímọ ìbejì wọ́n wàá sọ fún ẹni yìí pé ìbejì tó bí ọ̀ràn yẹn ni kọ́ máa ń ṣe ẹ̀wà fún lóṣooṣù àbí lọ́sọ̀ọ̀sẹ̀ ọ̀ràn yẹn ni kọ́ máa gbé wọn gba báárà ìbàjẹ́ mélòníà yóò wọ sọ àlòkù kan ni yóò lọ lù kan àbí kọ́ lọ àdúgbò tí wọ́n ti mọ̀ yóò máa ní ẹ̀ta méjì lọ́rẹ́ o ẹ̀ta méjì lọ́rẹ́ o nítorí kọ́ mọ́ bàa kú sọ̀rọ̀ mọ́ ni ọlọ́run ló fún ọ ẹ̀wà ò lè dá dúkọ́ mọ́ kú bẹ́ẹ̀ ni bàárà tó ń tọrọ fún wọn èyí ò ní kẹ́mi wọn gùn ọlọ́wọ́n bá Allah ló fún ọ òun náà ni ó sì wò ó mọ́ ọ lọ́wọ́ ọlọ́wọ́n ní pa ọmọ abẹ́jì yín o ọ̀dọ̀ ọlọ́wọ́n bá ní gbogbo kádàrá wa ọlọ́wọ́n bá ní kulla yusibana illa ma kataballahu lana ìrẹ́ ànábì sọ fún wọn wípé kò sí tí ó ṣẹlẹ̀ kò sí tí ó bá wà nítọ́lọ́wọ́n bá kọ ní ọba wà nítọ́lọ́wọ́n bá kọ ní ọ̀sẹ̀ ó wà màúlánà ọba yìí lọ́ba wà ẹ̀já dìmọ́ ọlọ́wọ́n ọba kágbà gbogbo àwọn ìdẹ́rùbà ṣaitan ìdẹ́rùbà àwọn àlìjẹ̀mú tí máa ń dẹ́rùbà wa nínú ayé wa suratu tauba aya fifty one nílẹ̀ yorùbá nínú àwọn tàtọ́yọ̀ wọ́n ní ẹni tọ́lọ́n bá kádàrà tó kú sínú omi wọ́n ní etí omi lẹ́sìn sí ọ gbogbo àwọn properties rẹ̀ gbogbo àwọn dúkìá rẹ̀ náà ẹ̀kọ́ wá síbẹ̀ ẹ̀ sìn òun náà papọ̀ nítorí àkúfà o kọ́ jẹ́ pé ẹlòmínú tó máa tẹ̀lé nínú ẹbí wọ́n ní eléyìí wọ́n ní àlọ́ lásán kò sí ti ń jẹ́ nínú Islam nínú àwọn tàtọ́ yòrò nílẹ̀ yorùbá òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láàárọ̀ monday pẹ́ bá fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ yóò máa wá sọ fún yín pé òun ò lè ta wín o òun ò lè ta wín o ọ̀sàárọ̀ monday o ọ̀sàárọ̀ monday o ẹsẹ̀ fi kankan sẹ̀wọ́n lọ́wọ́ ìgbàgbọ́ ẹ̀ ni pé tí wọ́n bá rajà láwìn láàárọ̀ monday gbogbo ọ̀sẹ̀ yẹn ẹ òun ò ní rówó ẹ àwìn náà lòun máa ta ìgbàgbọ́ yìí tàtọ́ yòrò ni ọwọ́ làwọn tá a sì sọ fún un tí ó gbọ́ kó lè mọ̀ pé àlè ìṣàrákù billah alákọ̀ọ́kọ́ tó ń dánwò ni pé òun ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run òun gbà pé agbára kan tó ń bẹ lọ́wọ́ ntọ́lọ̀ ń dá léyìí tí máa ń kọ̀ǹtúrò orí àtàbúrú yàtọ̀ sọ́lọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àdánwò tí wọ́n bẹ ni tí bá ní tàtọ́ yòrò la òun náà ni pé yọ́ọ́ máa dààmú ẹ̀rù ọ̀ máa bàá èròkèrò ní dojoojúmọ́ látara tó ti rí àti tó ti gbọ́ ẹni yóò kó rẹ̀ sínú yọnu yóò wá fà á rẹ̀ yóò fà wàhálà fún ayé kò ní sinmi ẹlẹ́ẹ̀kẹta nígbà míì yóò máa ṣokùnfà òfò àti wàhálà fún nínú ọjà rẹ̀ àbí nínú ìrìn àjò rẹ̀ léyìí tó jẹ́ pé òré wà ń bẹ̀ àwọn àlùjànnú burúkú àwọn ni wọ́n darí aláǹtakùn lọ́wọ́jú rẹ̀ wọ́n sì fi dá padà wálé yóò wá ṣòfò gbogbo tó yẹ kó ní ọlọ́mọṣẹ́ sọ ní wa kú tó túbá ọ̀wọ̀ náà kò tó wà lè jẹun náà ẹ̀rí superstition ee gbogbo àwọn nǹkan tí ò rí tí ò rí bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n ọba ò sọ fún wa pé bẹ́ẹ̀ lórí tá a fi dira wa tá a fi darí ayé ara wa tába ti tó bá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tá a ṣe mọ́ ọlọ́wọ́n ṣàforíjì èyí tó ti lọ ọlọ́wọ́n ṣàforíjì ẹ̀ fún wa a tún tẹ̀síwájú níjọ́ mẹ́jọ afásitì kò lọ́wọ́n ọba